Uh, manager tẹ́ bá ti parí iṣẹ́ tí ọkọ mi ní kẹ̀ṣì kẹ́ lọ bá mi fọ káà tí mo park síta yẹn. Um, ẹ má bínú ma we have a lot of work to do today ma um, ó láwọn proposals kan tá a fẹ́ submit ma. kí nìyẹn fi kàn mí mẹ́ mo ní tó bá ti parí nǹkan tọkọ mi ní kò ṣe kó tiẹ̀ ní ìkó parí ẹ̀ lọ́sìnsìn kò lọ fọ káà yẹn fún mi ni mo sọ fún ẹ wọ́n rubbish. it's okay ma ìwọ náà ya nǹkan kí ló ń ṣe ẹ ṣé òun mọ fọ́tò ìyá àwọn ni. Ah, ah, bó sì bíbá ìgbóló gbogbo bíbá ẹ kó ya fọ́tò fún mi jọ. Ah, Bọ́lá o mọ bá mi lọ sí Èkó Dùmọ̀tà. ṣọmọdọ wúmà tí mo ti máa ń raṣọ yẹn a ní kó máa snap ẹ lọ́wọ́ mọ̀ pé eh, tó bá snap ọ̀nà àwíyẹ òun ló máa ń fàyìn jù ni bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn wàá máa snap kí ló ń ṣe ẹ̀. wàá bá mi lọ sí Dùmọ̀tà ọ̀dọ̀ wúmà tí mo ti máa ń raṣọ yẹn mo afọ láwọn sample lace méjì kó mo lọ síbẹ̀ bọ́lá nǹkan tí mo rán ẹni kọ́ ra o bọ́lá má ra rọ́bìṣì wá fún mi o má ra rọ́bìṣì wá bá mi níbí bàbá mẹ́ta ni mo sọ fún ẹ má jẹ́ kí n máa pariwo tó bá dé o mi ò lè pariwo mi ò lè fẹ́ fún o. madam mo ń pọ̀jù látàárọ̀ ni. tó bá ń pọ̀jù lọ mu gàrí mẹ́ kí ló ń ṣe ẹ̀wọ̀n pọ̀jù tó bá ń pọ̀jù kọ yẹn ni kò má lọ síbi tí mo rán ẹ lọ mu gàrí tó bá ti mu gàrí ó máa dá gbàbí tí mo rán ẹ lọ. Um, jọkẹ́ má gbọ́ máa bá mi lọ sọ́jà tó kékeré ló ń ṣe ẹ̀. mo mọ̀ ẹ́ lẹ́ni tó yẹ pé tí máa rán lọ sọ́jà ó máa ra nǹkan gidi wá fún mi ẹran tó rà last time yẹn mi ò láìkẹ́ iṣẹ́ ni gbogbo ẹran yẹn rá gbà tó ṣe ó rà náà tó bá ti débẹ̀ ra ike ẹran kó ra ṣàkìsí kó dẹ̀ ra bọ́ọ̀dì sí mi ò fẹ́ dọ̀ o dọ́kẹ́ mi ò fẹ́ dọ̀ o ẹ̀dọ́ máa ń jẹ́ kẹ́ran dúdú ni o omi ẹran yẹn kò ní wúlò fẹ́ because ó máa dúdú ni ṣó ti gbọ́ gbogbo àwọn foodstuff tá ní mo ti list ẹ̀ kó ra òun náà kó gbé kó lọ gbé bá ti fẹ́ nílé ti fẹ́ wà ń dé ti fẹ́ ìwọ máa lọ lẹ́yìn ṣẹ̀ṣọ́ ti gbọ́ díẹ̀. Ah, yes ma. ọmọ dada dúpẹ́ bọ́bọ́ tó máa ń ra ata lọ́dọ̀ ẹ̀yìn ó dẹ̀ pé wà tí ọ̀bọ yẹn bóyá nǹkan kan wà láàrin yín because àwọn ata tó máa ń tà fún àwọn ata yẹn máa ń da tomato yẹn máa pọ́n ròdòròdò ní báyìí kó ra tomato ra tàtàṣé kí tàtàṣé yẹn máa pọ̀ jẹ́ kí ṣọ́ǹbọ̀ pọ̀ ju tàtàṣé lọ kó wá ra ròdò ó mọ̀ kí mo máa ń jata nǹkan tí mo rán ẹni kò rà ẹ má ra nǹkan tí mi ò rán yín o because ẹ máa jẹ́ kí èèyàn máa pariwo dókítà dẹ̀ ti ní kò dáa fún health mi kí n má pariwo mọ́ ẹ́ ṣó ti Um, ti fẹ́ wàá bá mi lọ́lé wàá kọ́kọ́ bẹ̀rẹ̀ láti lebi rún wàá clean ẹ̀ dáadáa wàá mop everywhere kó clean ẹ̀ kó wá lọ sí bedroom bedroom yẹn bá mi fọ̀ clean ẹ̀ kó má fọwọ́ kọ́ mi jọyọ fọ́tò. Ah, ẹ má bẹ̀rù. ná fọ́tò fún mi two no wàá clean living room yẹn wàá bọ́ sí bedroom wàá clean ẹ̀ dáadáa wàá wá lọ sí toilet wàá bá mi fọ̀ toilet yẹn fọ̀ dáadáa ṣó ti gbọ́ tó bá ti wá ṣèyẹn tán àwọn ọmọ mi wẹ̀ wọ́n kó bá mi kó wọn lọ sí school ṣé o ti gbọ́ mi. but um, ma ó ti tó time to ma close ní school ma. kò ní mí nìyà òun tó wọn bá bá school wọn máa bá lẹ́sìn jẹ́ kó ṣe lẹ́sìn tó máa ṣe lẹ́sìn tán lọ́kọ́ wọn nírọ̀lẹ́ kókó wọn padà sí so gbogbo àwọn foodstuff táwọn ilé bá rà wá látọjà kó wá dáná kó sí ọbẹ̀ sí àwọn ọbẹ̀ yẹn. ok ma ó yá. yes ma ẹ máa lọ kò sí nǹkan tẹ́lẹ̀ mú fún mi ọjà kì í ṣe sẹ́fì ẹ má pẹ́ o nǹkan tí mo dẹ̀ rán yín ní kẹ́ra mi ò lè pariwo o mi ò lè pariwo o mi ì lè pariwo o. <laughs> a ní kó mu gàrí tí ó bá rán ẹ mu gàrí kí ló ń ṣe tó ń pọ̀ jù ibi tí mo rán ẹ fún mi. ó gbọ́dọ̀ pẹ́ o tó bá pẹ́ tó bá dẹ̀ rà kúrà wá báyìí mo máa ṣe wèrè fún ẹni. yẹ́ ó yá jẹ́ kí n ṣe selfie first to post <laughs> ooo oh, kí ló dé tí tó kẹ́ ń ba selfie mi jẹ́ báyìí kí ló ń pè mí fún ah! ẹ ló tó kẹ́ ah, ah. kí ló fi o ti ba selfie mi jẹ́ náà <laughs> anyways kí ló ṣẹlẹ̀ kí ló dé. ho a ní pati lẹ́yìn oh my bad ah má bínú má bínú má bínú mo ti gbàgbé o bá ti pè mí lánàá mi ò máṣọ dání mi ò mú gèlè dání náà ọkọ mi ṣe máa ní kí n má lọ patí kí ni mo máa lọ jọ ọ <laughs> ó possible kí n láṣọ kan sínú mọ́tò olórin wo náà pè. ọmọ mi a máa ṣó wọn ah, níbo wọn tó bẹ́ẹ̀ jọ èmu ṣe selfie yẹn ni kí n tiẹ̀ kọ́kọ́ jù ú sí wọn first post wẹ́rọ̀wọ̀ ah, ah, ọmọ mi àwọn báwo wọn tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ wọn lẹ́nu níbẹ̀. <laughs> yeah our là ń town yes ooo so. okay má bẹ sọ later right then let me do myself jọ. Mm. <laughs> let me face this side. Eh. <laughs> um. ah táwọn yìí dùn ẹ kí ló dé kí ló dé tó fẹ́ pa wọn ni.